dà láre ọ̀rọ̀ tí mò ń sọ òótọ́ ọ̀rọ̀ ni. kí ló kọ́ tẹ fún. ẹ̀yà o máa rọrùn ẹ̀bẹ̀ torí mi kọ lẹ́tà sí ẹ wípé o ṣẹ̀ mí àbí mo kọ lẹ́tà sí ẹ pé dámiláre ṣẹ̀ mí ni. just stop already. wọ́n ṣépè fẹ́mi àti ẹ o wọ́n lọ́lọ́run ò ní fire fún wa. you have no idea you have no clue bóyá máa ń rí. ẹ jẹ́ tẹnumọ́ ọ̀rọ̀ tẹ sọ sọ sọ for many years and now you're still repeating the same bá ní pé kò kọ́ ọ̀bọ̀ náà ṣó máa kọ́wọ́ bọ̀ ni tell me ṣó máa kọ́wọ́ bọ̀ ni.